ẹ̀kọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀mí mímọ́ dé. kí ó tó padà lọ sí ọ̀run jésù ṣe ìlérí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun yóò rán olùtùnú sí wọn ọjọ́ mẹ́wàá lẹ́yìn tí jésù padà dé ọ̀run àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà papọ̀ ní ibì kan wò wọ́n nínú àwòrán yìí lójijì ariwo ńlá kan bí afẹ́fẹ́ líle ẹ̀là hán bíi ti iná sọ̀kalẹ̀ sí orí ẹnì kọ̀ọ̀kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀mí mímọ́ dé ó sì kún inú gbogbo wọn gẹ́gẹ́ bí Jésù ti ṣe ìlérí àwọn ènìyàn láti oríṣiríṣi orílẹ̀ àti èdè ni ó pọ̀ ní Jerúsálẹ́mù ní ọjọ́ náà àwọn ọmọ ẹ̀yìn wọ́n gba agbára láti bá olúkúlùkù wọn sọ̀rọ̀ ní èdè abínibí wọn ní ọjọ́ náà wọ́n sọ fún wọn nípa ohun ìyanu tí Ọlọ́run ti ṣe ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ni a kà kún wọn ní ọjọ́ náà lónìí ẹ̀mí mímọ́ ń gbé nínú gbogbo àwọn tí àwọn ẹni tí ó ń tẹ̀lé Jésù ẹ̀mí mímọ́ ló ń fún wa ní agbára láti ṣe ìgbọ́rọ̀ sí i àti láti sọ fún àwọn ẹlòmíràn nípa Jésù.